obìnrin náà ló tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí o ó ti ṣe dandan ní kí ìyàlẹ́ àti àwọn òwe papọ̀ tàbí pé ṣe dandan ní kí wọ́n jọ máa dáná oúnjẹ papọ̀ kò dandan kò dandan ṣùgbọ́n kí lọ́kọ yìí fẹ́ ní ẹ bá fẹ́ kí ni ọkọ yìí fẹ́ oúnjẹ ṣe kiri òní ẹ bá fẹ́ méjèèjì ní bẹ́ẹ̀ sì lè fún wọn sáàyè ọ̀dọ̀ ọ̀tọ̀ méjèèjì làdébí náà ṣe ó kó àwọn ọba sínú lẹ́gàn náà ó balẹ̀ fún àwọn náà tó méjèèjì ló wà ní súnà lẹ́yìn ṣùgbọ́n ọ̀kan náà mọ́kọ́lá kó fèrè sí ọ̀bíà ẹ̀jẹ̀ kó fèrè kẹta máa ń lówó kó wá fi kẹrẹ sí sí tóbi èsì. àwọn àwọn obìnrin ló ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn obìnrin tó dá sí pé wọn ò lógun bẹ́ẹ̀ kò sì tẹ wọn dáàbò lọ́nu sí i tọ́ba lọ sí pé ntọ́kọ̀ rẹ fẹ́ mi pé kójú ẹ̀ náà tó ẹ̀yìn méje kó mọ ẹ̀yìn méje papọ̀ lẹ́ẹ̀kan náà àtàwọn ọmọ yín dáàbò lọ́nu sí i tọ́ ọ̀bá ti lọ́nu sí i wá gbé lọ́nà má gbàgbé lọ́kà mi má sábàdà mo sọ ìtàn ìyá wa ìyá bí ìsà àti ìyá bí Ismail ṣé mọ̀ pé ìyá wa ìyá wa ní o àbú wọn o ṣùgbọ́n pé ìkọ́kọ́ ọ̀rọ̀ náà jẹ́ o pé ìkọ́kọ́ ni o lọ́dà pé ìyá wa tó bí ìsìáàkù kò jẹ́ kí ló ní ọ̀rọ̀ gbọ́ fún Hájárà kò jẹ́ kí ló ní ọ̀rọ̀ gbọ́ fún Hájárà ọlọ́mọ yìí tí àlẹ́ Ibrahim fi mú Hájárà àti Ismail ọmọ ẹ̀kú ò ní Palestine lọ́mọ àṣọkù fatiwe lọ sí maka ẹ̀wọ̀n àgbọ̀dọ̀ wa kẹ́yìn méjèèjì ẹ̀wọ̀. ìyáálé àti kí ló ń pera rẹ ìyáálé Palẹ́stíìnì wo àwọn ará mọ́tà ẹ wo iye àwọn tí wọ́n mọ́tà rẹ ibi tí wọ́n gbé sàn lọ ẹ ìgbónára owó jíjẹ ìlara inú bíbí àìgbàgbọ́ náà tó pátápátá ibi tí wọ́n yọrí sàn ọmọ tẹ́ ẹ bá dé kò lé àti yá rẹ̀ ẹ̀wọ̀n tó fẹ́ yìí rẹ̀ tó bá dá sí pé kí nígbò lé rẹ̀ kò sẹ́yìn wọ̀ yálé yìí kò sẹ́yìn rẹ̀ wọ́n tó fẹ́ yìí rẹ̀ wọ́ àtàbáríkà ti bẹ́ẹ̀ ti ń bọ̀ wá sínú ilé yìí lẹ́tì lé bọ́tà jẹ́ kí ti Ismail àti Isiaku aleyhi masala jẹ́ ọkọ̀ lẹ́kọ̀ọ́ jẹ́ ọkọ̀ lẹ́kọ̀ọ́ ìbàkásí. tí ànẹ́bí Ibrahim fẹ́ bẹ́ẹ̀ ànẹ́bí Ibrahim tó fẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì ni ọba kókó ní Palestine òkú sẹ̀ lọ sí yíra ó ṣe yíra kó ní ilẹ̀ bàbá rẹ̀ náà ní tó fi dé Palestine sọtọ́kọ́ tó ní pọ́ọ̀sì láti kó bẹ́ẹ̀ yẹn lọ sí Mẹ́kà yóò kú lọ àmọ́ ìjà orogún ìjà orogún ló di òkú sí Palestine lọ́wọ́ bí ìfọ̀kànbalẹ̀ sí Mẹ́kà ìjà orogún ló bí omi sẹ̀mìsẹ́mì sọ rántí ìjà orogún ló bí omi sẹ̀mìsẹ́mì ìjà orogún ló bí sàfà àti máríwá Allahu Akbar ìwọ ìyáálé yìí wàláyé yorùbá mọ́ òwe kan wọ́n ní ẹjọ́ bá ní èdè lọ́rùn kì í dé fìlà tí ò wọ́n rí o èdè ń rẹ o wàláyé èdè ń rẹ o ẹ̀ńtẹ́ èdè ń rẹ lẹ́tọ́ ká sí pé bí ìbá fọwọ́ tí ìbá fọwọ́ ta orí ẹ̀ báyìí jẹun yọ kàn yóò dà pọ̀ mu tẹ̀sẹ̀ tí ìbá tí ìbá fọwọ́ ti orí ẹ̀ báyìí tí ìbá kàn fi gun báyìí orí yóò sì yóò bọ̀ lẹ́ẹ̀ni irú ẹni báyìí ẹ̀dá kan tó bá fẹ́ dé fìlà ṣé ẹ̀ gbọ́ máa rojọ́ èyí mà kò ní gbọ́ èmi mà ṣùgbọ́n mi sọ reality fún ọ ọgbọ́n tó bá sì yí ọ bá dé sọ pé ìsọmọ pé ṣé bí mo ké tó ṣé ni mo fi ìta àwọn ànábì ọlọ́run ṣé ni mo fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ nífọ̀pọ̀ ọ̀bẹ lọ́wọ́ ọlọ́run ṣé ní ní ẹni tí ó lè tí ó lè kó ìmọ̀ra ṣé ní ẹni tí ó lè kó ẹnì kejì ní mọ́ra ó ní kí ìfẹ́ náà bẹ̀rẹ̀ ní ayé rẹ̀ àti kó tó máa bẹ náà pé kọ́nà mẹ́tẹ̀ẹ̀kọ́ ọ̀yọ́ ní ṣe ọ̀nà Thank you. ọ̀dà tìlú ẹ̀ lẹ̀ pátápátá ni lórí ọ̀rọ̀ ìṣúná sinadé ọ̀dà lẹ̀ pátápátá gbáà ni ọlọ́run ló ń gbé àlùbáríkà o ẹ̀wọ̀n bọ́lá ọba ṣe pín báwọn ìyàgbé wà ní Palestine ìyàwó tí wọ́n jẹ́ kí ló gbà ọ́ ló gbà alápapọ̀ wọn á mú lọ sí mọ́tà ọwọ́ adé ní ìtàn ó di ẹni ìtàn omi rẹ̀ ọmọ ìyá nígbà tó bá mú bẹ́ẹ̀ omi sẹ̀nsẹ̀ yìí. Então, acertou a pergunta, você parece assim. Cada ọ̀dá o ọmọ ẹlẹ́sẹ̀ yìí sì kú ntọ́wá wọ̀ kó máa ṣe àmọ́ ntọ́ ọba dẹ lọ́sàn wọ́n ti gbọ́ sọ̀bọ̀ sí ni ilé ìgbọ̀nsẹ̀ question tàbí ẹ̀dá retaliate ti question ilé ìdájọ́ kọ́ dáhùn. ah ẹ̀dá pé mọ̀mọ́ sọ tàbí ìwò ní bá tó fi di mọ̀ bẹ̀ yí o oníbèrè àkọ́kọ́ tàkọ́kọ́ dáná ṣáájú tàbá kẹ́yìn so orogún ẹ̀ náà wàá pọ̀ béèrè sí ẹ̀. ó ní ọlọ́run mẹ́rin tó ń di alábòsí ọtọ́ pamọ́ ọmọ sí àlọ́ ẹ ṣeun ọmọ mi ò rí irú ọmọ làgbájá rí hmm, mo bá ń ṣe ìdáàbò ọkọ̀ ẹ̀kọ́ rẹ̀ mo bá ń ṣe ìdáàbò rẹ̀ lónìí ẹ̀yin kẹ́ẹ̀dì ọ̀rẹ́ ara yín ṣe gbọ́ lónìí yìí tẹ́ ẹ fetí ara yín gbọ́ ìtàn ìyá wa sáárà tó bí ìsà àti ìyá wa ájára tó bí ìsìmọ̀lìlì àmọ́ tó dá sí wípé látara pé ẹnìkan ò fẹ́ nìkejì òun ló ṣe sábàbí tí ẹnìkan ti kúrò nílé tó wá padà wá já sí pé ẹni tí wọ́n mú kò nílé tá bá dá àlùbáríkà sí hundred percent afẹ́ sọ pé ó wá five percent pẹ̀lú nǹkan tí wọ́n padà ń ṣẹlẹ̀ táwa náà sì kò dúró báyìí tá a jẹ́rìí sí pé ibi tí wọ́n tẹ́ ìsẹ́lù sí tó ti fẹsẹ̀ gánlẹ̀ ilẹ̀ lórí sẹ́yọ omi tí ò sí wẹ́ẹ̀dì ó wọ̀ tó sì àdásí pé gbogbo ayé ló mú bọ́kùn ṣe wà bọ́kùn ṣe wà yẹn àlè mú òkun o. omi ọ̀sán náà ṣe ń wo abẹ́rẹ́ ẹ̀ka o ẹ wá wo omi sàmìsàmì omi sàmìsà omi àbáríkà ẹ ti ẹ̀kọ́ yẹn náà pé kọ́dọ̀ wọ́n fún ọmọ tí ẹ̀ lómi sàmìsàmì tiẹ̀ náà tí gbogbo ayé yóò mọ̀ mu lára rẹ̀ sọ̀rọ̀ pé kó kó kó fàyè gba orogún rẹ̀ kó fàyè gba orogún rẹ̀ ọ̀gá o ọ̀gá o gbàtí ìsáàkì Iya, ah. Ismail ọkọ omi fún ọmọ rẹ̀ ló fi sáré lọ ẹgbẹ́ kàbá náà ní òkè yẹn wà o kábí kàbá ní níbà yìí bíi bíi ilé bíi ibi ilé epo yẹn ni sọ̀fà wà sí kàbá o ọ wá tẹ ọmọ sí ẹ̀gbẹ́ kàbá mi lẹ́ẹ̀tọ́ fẹ́ lọ wá omi fọ́mọ rẹ̀ ọ bá gun orí òkè kékeré yẹn pé bọ́lá ojú máa tó ibi tó fi wà ojú rẹ̀ tó ó tún sọ̀kalẹ̀ ó tún lọ sí òkè kejì sọ́kọ̀ kò lómi ojú rẹ̀ tó ìyá lọ́mọ táyà ti kọ́ òkè kò gbàtọ́ one àbọ̀ two ó sì kò yí bá lẹ́ẹ̀mejì bọ́ọ̀bù àwọn àti ìṣèyún ò tí ì ṣe òmúra ò tí ì ṣe hajj sẹ́yìn ò tí ì gbòòrò rẹ ní torí ọ̀nà òtítọ́ láwọn lọ sí òòlù nígbà tí ó fi dé ó rí pé omi ti sẹ́yọ níbi ojú dìgí sí ọmọ rẹ̀ omi mọ̀rẹ́ nílẹ̀ àpáta bó ṣe mú igbá omi bó ṣe mú báàkì yẹn lọ́wọ́ fún omi yẹn. берег torí pé ìjọba Saudi wọ́n rọ̀ páìpù ẹ̀ kúrò nínú haram wọ́n ẹ má tọ́ sí ájìrì tí mo sọ yóò yí dáadáa wọ́n rọ̀ wọ́n kọ́kọ́ rọ̀ páìpù kan fún un sínú haram tọ́ba ti ṣe kàtàwá fìtàn ọ̀nà síbẹ̀ ọ̀ borí sí ọ̀dà sórí rẹ̀ ó mú bẹ́ẹ̀ ọ̀sàdúrà ó tó lọ sí sáájú rẹ̀ ok wọ́n tún bá rọ̀ páìpù kan sí ibi tó tó bíi òkè ajé síbi báyìí wọn á ṣe bá a ṣe máa ń ṣe bọ́ọ̀ wá yẹ so ibẹ̀ làwọn táka yẹn máa ń dúró sí ibẹ̀ làwọn yẹn máa ń tò sí ẹ máa gbé táka wá ẹ tó ń gbé kẹ́ẹ̀kì wá ibẹ̀ ni ọ̀ ní gbé kẹ́ẹ̀kì wọnú rárá ibi. Allahu Akbar wọ́n ti pàdé Màdínà subhanallah Saudi ò sí mi Saudi ò sí ẹ wo omi. tó ṣẹ́yọ níbi gìgísẹ̀ ọmọ níbi gìgísẹ̀ ọmọ ẹ̀yin obìnrin méjèèjì yìí wà láyọ̀ kẹ́ ẹ máa sunkún ní báyìí pé nfa lẹ́sẹ̀ kò lè lẹ́yìn dáadáa pẹ̀lú pé fẹ́ máa yọ yín lẹ́nu ẹ wá àwọn méjèèjì yìí kò o kò o tẹ́lẹ̀ àwọn àwọn àwọn àwọn undertaker àti John Cena ẹ̀yin méjèèjì pẹ̀lú tá a sọ fún yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣe àlùbáríkà lé ọkọ yín ẹ má ṣe léèwọ̀ fún àwọn yín o torí ẹ̀yin tí ń dàgbà lọ báyìí ṣùgbọ́n àwọn ọmọ yín tẹ́ fi ilẹ̀ ẹ jẹ́ wọ́n lè máa ṣàdúrà fún yín o tí kan bá ti kú òlé fún kan tètè yá pé padà pé kọ́ máa bọ̀ ọ́ pé ẹ̀jọ́ nílé ni tó ti yé kẹ́ ẹ fi ìfẹ́ kẹ́ ẹ fi bára yín lò gbogbo ẹ̀yin obìnrin pátá àní ẹ máa rántí ìyá wa sáárà àti ìyá wa hájára àti tó kọ́kùn bí Ismail ṣe kú òde bàbá rẹ̀ tó wá di ẹni tí ó lọ gbalé fún ta kẹmẹ rántí ẹ ìgbàkigbà tó rogún rẹ tó bá ṣe tí ò dá sí ọ ìwọ mọ rántí ìtàn yẹn ọlọ́run ọba tó ṣe omi sẹ̀mísẹ́mì fún Ismail tó ṣe sọ̀fà àti mariwa fún ìyá rẹ̀ nǹkan mi tún bẹ lọ́dọ̀ ọlọ́run o tó tún jẹ́ oore o tọ́lọ́ ń lè pin ọ o tó bá tẹ̀ fẹ́ nù rẹ mọ́lẹ̀ ni o tó tẹ̀ fẹ́ nù rẹ tó tẹ̀ mọ́lẹ̀ tó tẹ̀ agídí ọkàn rẹ tó tẹ̀ mọ́lẹ̀ ni o alọ́fíwá ti kò gẹ́ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب السلام عليكم ورحمة الله وبركاته